ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ ààyè ò mójú ẹni dà òye ṣàdé yìí o. ṣàdé yìí o. tó bá tọ́ ó kàn jọgbọ́n tó bá tọ́ ẹ ó kàn jọgbọ́n òye. ṣàdé. ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà ó gbé ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà ó. ẹ má má tọ́ ṣadé o a tẹ̀bá tọ́ ṣadé o ò ṣadé a ẹ má má tọ́ o ẹ e. ṣadé o mọ obìnrin ṣadé o mọkùnrin o a gbogbo ìjà ni iyo iyo ní òní obìnrin bí ọkùnrin ni o obìnrin bí ọkùnrin ni o àyè jáde jáde jáde ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ náà tàdé yìí. ẹ̀yin onísùúrù lọ́lọ́hún ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́hún wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ tó àdúrà lomi fẹ́ àdúrà ni. maroon sátún bọ̀dìwá wá wàlílà wá sí mòrùn. àdúrà ló lè jẹun gbogbo ẹni tọ́lọ́wọ́. ilé ń bọ́ṣọ sí mi ní sá ó ń bọ́ṣọ sí mi kò mọ mi. ó máa ṣe é gbà mí ta ni ẹ wúlù bí ta ni ẹ ó já wèrè ní ah, kojú rẹ yíyá fún ẹ. ọmọ mi àbí ẹgbẹ́ ọ̀la mi ojúmọ̀ àwọn ẹlẹ́yìn lọ bọ́ṣọ sí mi lọ ẹlẹ́yìn lọ bọ́ṣọ sí mi lọ àbí ẹni ṣe wà á tẹ inú ọ̀tún ẹ̀yẹ mọ̀ tó jẹ́ mi. ẹ má tẹ̀ máa tiro ẹ yẹ kó kérésì. nǹkan tó tọ́ sí ẹ. Ah, sista ẹ irú owó wo lẹ kó lé mi lọ́wọ́ yìí ṣé owó ẹ̀kọ́ lélẹ́yìn ni àbúwá kara. nǹkan tó yẹ ni mo kó lé ẹ lọ́wọ́ kò bá fi ra mọ́ínmọ́ín kò sí nǹkan tó kàn mí lọ. báwo lẹ kàn ṣe máa fún mi ní ẹ̀ṣà. ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ìwọ ń sọ pé wọn fún ẹlẹṣà ń fún ẹlẹgùn ṣé bẹ́ẹ̀ mi mo lọ síta lọ lọ ṣiṣẹ́ èmi ní kókó ajé ẹ ń pè mí náà bèbè kí lè lè. pẹ̀lẹ́ ìkókó ajé ìkókó ajé kọ ìkókó ọlà ni ṣé wọn nìkan ni ìkókó ọlà nù lẹ́yìn ni èmi ń kọ. èmi ò mọ̀ fún ẹ o tèmi ló ń sọ bá fẹ́ sọ ìdíwọ àmúmọ́ra wa máa sọ lẹ́tà ni. ẹ wo gbogbo nǹkan tẹ́yìn sọdún owó ti tèmi. àwọn ọkọ̀ ẹ̀kọ́ sọ́jà rẹ̀ ò dẹ̀ sọ́jà rẹ̀ ò dẹ̀ sọ́jà rẹ̀ ò dẹ̀ sọ́jà rẹ̀ ò dẹ̀ sista ẹ ni o wọn ò fẹ́ ṣe nọ́mà pẹ̀lú mi nìyà. ẹ o ẹ o ṣe bó ṣe kọ́ ìṣàlẹ̀ mi lọ́wọ́ ẹ̀ṣá bíi ti báwo kí ló ń jẹ́ ṣá. wọ́n bẹ̀rẹ̀ wá dúró owó ìṣẹ́wọ́n pẹ̀lú owó tó wá jẹ́ five hundred àti one thousand lẹ́ṣà. èmi lọ síta lọ ṣiṣẹ́ wọ́n máa ń fáwọn lówó kéékèèké. Mm-hmm jẹ́ nǹka ààyè tó fún wọn náà náà ẹ̀jẹ̀ ń fojú inú wò bó tó bá yún ẹ̀jẹ̀ màá mọ̀ ẹ̀ẹ́ ah, ah. ọ̀rọ̀ kò tiẹ̀ wá ní èyí ọ̀dà ọ̀dà ah, jẹ́ kí n wo ìtú. mọ́mí kí ló ṣẹlẹ̀. tí kí ni fi ṣe kí ni náà má ṣẹ̀kù má ṣẹ̀kù jẹ́ ń wò má wọ̀rì ṣé wọ́n ló lọ. mọ́mí kò sí lọ́rùn owó tá a fi ṣiṣẹ́. Mm-hmm. ṣé o gbẹ náà líle ọ̀dà kò burú ọlọ́run ti ṣèyanu nìyẹn ọlọ́run ṣe mo yìí ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé báwo la ṣe máa róúnjẹ sílé so lágbára ọlọ́run sì èyí tẹ kó wálé yìí sì máa róúnjẹ sílé bàbá láńlọ́ọ̀dù tó lórí òun burú tó lè mi ò ní sinmi ọlọ́run ti wá mú ìyá ẹ̀ báyìí sí sílé méjì díẹ̀ náà lówó ẹ̀ kù máa fóun náà àwọn nẹ́pà tó bá dé báyìí owó ti wà nílẹ̀ báyìí sí tí mo fẹ́ fún wọn so ọlọ́run ti fi mí lọ́kàn balẹ̀ so ẹ ṣeun. èmi ò kí ń jóúnjẹ nílé mọ́ o ẹ má fi tèmi oúnjẹ sí. ẹ eh, màmá ẹ wo èmi nídìí owó mo fẹ́ ra nǹkan o. ẹ jọ ṣé ẹ̀yin lẹ ń bá mi sanwó ilé ni àbí tí nepa bi, tó bá tó bá gbé nepa bill wá ṣé kò ń ṣèmi ni mò ń san nepa bill òní. mú ni ẹ̀ lè fi ṣe ẹ̀mọ fún wa nú ẹ̀ ní àkínú. fún yín lówó fún kí ni iṣẹ́ kì í jẹun nú ilé yìí ni kí ló tẹ̀yìn ọmọ yìí máa ń ṣe báyìí kí ló dé tẹ fẹ́ ya yìí àfi bí ìbẹ́ta ọ̀ràn à ṣé bọ́tọ̀ọ̀tọ̀ ni mo bí yín òbí yín pọ̀nà kí ló dé tí wàá yín jọra bíi ti wèrè báyìí à lórí wípé kí n gbowó lọ́wọ́ yín lódi lódogun lódọ̀tẹ̀. mọ́mi ẹ fi oúnjẹ síbi. ẹ ẹ má wọrí náà ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí tí màá máa lò fúnra mi ẹ má wọrí. jẹ́ ń wo ráfà. ẹ̀yin wá gbà ṣebí mo rò pé bí mo sì máa lo fóònù tó gbádùn ẹ̀yin wá gbà tó pò kí ni má kó ẹ wá mu ẹ wá mu. ṣọṣẹ ìgbà lọ́wọ́ wọn ni. dọta o dọta. jámo wáyé wá ṣiṣẹ́ fún gbogbo yìí. dọta o dọta wá wá wá ó dà ó dà jẹ́nbẹ́ jẹ́nbẹ́ wá nǹkan kan mm, jẹ́nbẹ́ wá ọmọ yìí làjàre kí ló dé wọn fi ṣe ẹ ní. Ah. ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù mo máa fún gbogbo jẹ́ bẹ́ẹ̀ mi mo bí yín òun dà ayé mi ah, yálà yẹ ẹni tó jẹ́lé gbà lọ́wọ́ ẹ̀ bàbá ẹ̀ bá pàdé mi títí kò lè gbà mọ́ wà èmi mo sọ bẹ́ẹ̀ ìyálà ìyá àpọ̀nrín pọ̀ gbà wọ́n tó bù. ó máa bẹ jù sáyà yìí ó máa já yín gbàǹtà o. ṣé wọn èèyàn wò mí sùsùsùn á wá já nǹkan lọ́rùn mi èmi ò wá ní já kúrò lára ẹ̀. báwa lọ ṣe páòtì kọ́ lọ sí àti ẹgbẹ́ ìsinmi tí ó ṣẹlẹ̀ kí ló mú wá lẹ́sọ̀rọ̀. tẹ bá ti rí wọn kẹsà fún wọn like mother like daughter kí ni wọn fò lè ṣe láyé tí mọ́fò lè ṣe láyé tí mo wá. kí ni mọ́fò lè ìwà tó wù yóò tẹ̀ lọ́rùn ó mọ ọjà káàkiri bó bá tiẹ̀ wá ń jà káàkiri kò bá tiẹ̀ tún wá dáa ìhòòhò ọmọlúàbí ló ń jà màánù mi dédé ń jà wọn máa ń tọ́ mi rìn ilẹ̀ kí náà gbà tí máa ń bọ́ra sí oògùn kó máa wọ́n ń bá dẹ̀ ti bí mi kò máa kò yé yín ṣàánú mi mọ́jà òwò mọ́ ti ẹ̀yìn kó mọ́jà òwò mọ́jà mọ́ rárá ni ìjà tó ń jà yìí tẹ́ lọ́rùn jọ̀ọ́ mo forí ìyá mi tó bí mi àtẹlẹ́dà ọlọ́run tó jọ dá wa méjèèjì mo fi bì ọ́ ṣadé orí yóò kàn kì í mo jà mọ́ ọ ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ rẹ kì í ṣojú lásán ẹnikẹ́ni tó fìjà ikán òkú ọkọ̀ lọ. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ah! ọ́nà ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ààyè ṣàdé yìí o. tó bá bínú iná ò mójú ẹni dà o. Ṣàánú mi. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fà òde. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fà òde. Ẹ má máa tán ṣadé wa. Tẹ̀bá tó ṣàdé òhò ṣàdé àbínú. Àánú, àánú, fàánú wà mí rí, àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú àánú fàánú wà mí rí bàbá àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú o àánú àánú ni mo fẹ́ o. ilé ayé ti sú mi. ìyá ń jẹ wá. ìmọ̀ ẹ̀tí fún mi ǹjẹ́ àárọ̀ kò bá tọ̀ sàn ọ̀sùn ò bá dalẹ̀ ìmọ̀ ẹ̀tí mú mi kò sí nǹkan kó lárí jẹ ìyá yìí ti pọ̀ jù ó ti sú mi. <laughs> ṣáde máa dákun nǹkan tó ń ṣe ẹ ṣòro nílé ayé yìí èèyàn gbọ́dọ̀ máa fi ìrònú kún nǹkan tó bá ń ṣe èèyàn ọ̀nà àbáyọ ló yẹ ká máa wà o. ọ̀nà àbáyọ bọ́lá kí ló ọ̀nà àbáyọ. àdúrà ni ọ. <laughs> àdúrà. àdúrà ni nǹkan tó dáa ń fẹ́ àdúrà ìdókòó díẹ̀ káàtó náà ń fẹ́ àdúrà kí àdúrà láì ṣiṣẹ́ tó lè ṣiṣẹ́ ni. nǹkan bá ṣe máa fi tiwa sí náà nìyẹn a máa fi tọ́lọ́run sí lọ́rùn àwa náà dẹ̀ máa ṣe tiwa a máa hàn sùn ní mi ò dẹ̀ ní fi é máa ṣe náà ni. mo má kí mu ọ̀rẹ́ mi má kí mu mo fẹ́ fún ẹ ní owó kékeré yìí pé ṣì dín mú náà. two thousand owó kékeré ni yé kà á kò fi mi ní ẹ nǹkan tó bá ń ṣe ẹ́ ṣe èmi náà a ní kó ra oúnjẹ sílé kẹ́ ṣe nǹkan tó bá máa ṣe. <gasps> ẹ don't worry everything will be fine. thank you very much. ewu ebi ń pa èmi o ebi ń pa ẹ̀bùn àbí ebi ń pa wá. ẹ wo ẹ̀yin ẹ̀yin nìkan kébi ń pa gbogbo wa tá a jọ wà nínú ilé ìlú ìjọ pa wá. ọlọ́run kúkú yọ gbogbo wa. ọlọ́run yòwò ọlọ́run yòwò àìná ni owó ni kẹ́ ẹ bá wa wá o kémi àtàwọn ọmọ mi ká mọ níta ìrà. àṣà tiẹ̀ mu gàrí látàárọ̀ gàrí náà ní bẹ nínú èmi náà talẹ́ láì ti jẹ ọlọ́run sì lè ṣe é pẹ̀rẹ́ máa ilẹ̀kùn léèsì gẹrígóúnjẹ wọlé. aago mọ́kànlá. láago mélòó àti pàápàá jùlọ kí ni ta jẹ lọ́sàn-án gan tó níta lẹ́nìkan ló kù amúgàrí láàárọ̀ kí la rí jẹ lọ́sàn-án. mo wo ẹlẹ́dàá yín rèmi o bẹ́mi náà ti jókòó ebi ń pa mí ní gidi ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé èmi ò dìde baálé ilé ń sunkún ebi. bàbá àdìsá ebi ń pọ̀. gidi. ebi ń pa ọ bàbá àdìsá wo ebi ò tiẹ̀ bá àpọ̀ kọ̀ọ̀kan ìmí ibi tó kàn ń fi ń pa èmi àtàwọn ọmọ mi ìní tí ń dùn mí wo n tó ń ṣe ìwọ ọmọkùnrin yìí kódà o kódà ìwọ ọmọkùnrin yìí o kódà o. ẹ mọ bínú mo ń gbìyànjú náà omi kò ju ọkà lọ ni bọ́ yóò dà. a jẹ tàárọ̀ a jẹ tọ̀sán a jẹ talẹ́. àjẹtó àjẹsẹ́kù ilé mi ń wá nulẹ̀ yìí o torí ogun ká mọ fi oúnjẹ ọ̀sán ká mọ fi ṣe tàárọ̀ ká mọ fi tàárọ̀ ṣe talẹ́ yìí èmi ọ̀bẹ lọ́rùn rẹ̀ mọ́ o ó ti tó gé ó ti sú mi o ó ti sú mi o. ìyá àdìsá ṣé wọ́n yẹ kó pẹ̀lú mi ni ká máa pẹ̀tù sí ọmọ wọ̀nyí nínú síwájú kò síwájú wọn ojú wa ń dáwó ẹ̀ sí mi lórí. wo ó ti sú èmi o torí tá a bá lè gbé là á kọrí làlà ni. ṣáde o ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé. ìyá àdìsá. ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ó. ẹ ṣe bí olùrànlọ́wọ́ ló yẹ kó jẹ́ fún mi. ohun tó da ó fàdúrà. Ah, èyí tó kù kí ẹ kó tó. àdúrà lomi fẹ́ àdúrà ni ó à ee. Eh, eh, eh. tàbá lè ní sùúrù dáadáa ajara tó jẹrin lọ òye àdúrà ló lè dé òhàyè a sì máa rí òun ṣàtúnbọ̀dì wá wa wàlílà wá sí mọ̀ ọ́n. ẹni ò ṣe lórí burúkú orí mi onígun ló ń jẹ fún ẹ èyí tẹ̀mí kan gbé síwájú wọn fi ṣe mí láàánú ni ó lè ṣe. báwo ni ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ìyá ló ń jẹ̀yà ẹ̀ hmm. pápá bò ọmọ bá máa pa hmm, ọmọ bá máa para wa láyò dé. kà kó pa mí láyò èmi kan wà lẹ̀ fún ẹ. oṣù. gidi. nígbà <laughs> táyọ̀ bá máa dá màálù ńlá táyọ̀ bá dàbù táyọ̀ dá dùbúlẹ̀ òun máa ní mò ń sọ yìí. ó kéré nǹkan tá à ń gbé jáde. ẹẹ àtàrí àjàràn kó má lélẹ̀ kò máa ń ṣẹrú ọmọdé. oṣù ọpẹ́ mi ẹ máa gbé mi. oṣù ọpẹ́ mi ẹ máa gbé mi ọba mi apá mi o ah, ah. apá mi o ẹbẹdí ẹbẹdí apá mi o ọmọ iná kéńjèkí iná kéńjèkí kéńjèkí o I wan see you for corner. for what for what again. ẹ jọ̀ọ́ torí ọlọ́run kéèyàn má mẹ́mi lójú o kéèyàn má mẹ́mi lójú torí mi ọ̀bá torogún wáyé o mi ọ̀bá torogún rárá ah mo wá rọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ kéèyàn má mi lójú. wọn náà fẹ́ rí ẹ ẹ fẹ́ tọrọ owó àbí. make I go see am lọ ṣe bí bẹ ṣe fúnra yín nìyẹn lọ mú fún gbogbo tó torí ẹ wà lè má kọjá five hundred naira ẹ kó lọ káwọ́ sókè nǹkan náà kò mú fún kọ́nà. tani tani ṣé èmi sọ̀rọ̀ owó nísìn mo ní i want see you ṣé i say i want see you for money. kí ló fẹ́ẹ́ rí fún ní kọ́nà tí ó bá yẹ kó fẹ́ tọrọ owó. Ah, yakobo sì àìkò la o gbé mo ti wà èmi náà dá o èmi ọ̀dà ìkànnì mi ò ń dá o ìjàpá tó nínú ọ̀wọ́n ọ̀dà ẹ̀yìn rè é sún ọ̀wọ́n. ẹ jọ ẹ fà wọn lọ sí kọ́nà lẹ́mi sí o. ọgbà tù mí o má bà má sọ má sọ̀rọ̀ sí mi o. Oh. èmi náà dá o. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ sí mi oh. o. yìí tó sọ bẹ̀rẹ̀ iná kọ́lá wèrè sí ọ má sọ̀rọ̀ sí mi oh. o. olòṣì aláǹkárá kan olórí burúkú olòṣì alátẹnujẹ. olòṣì ó tún sì débi ó ti mọ̀ pé fàájì kan máa ṣẹlẹ̀ olòṣì fẹ́ gba tiẹ̀ náà bóyá wọ́n ló ní ihò tí wọ́n ti ń kọbọ̀ olòṣì èèyàn. apábíò. ẹbẹ dín. yàkù kí ló dé tó lọ kówó lé ọkọ̀ tó ti gorí odó. ibo ló ti rọ́kọ̀ tó ti gorí odó. Ah, ah. ọkọ̀ tó ti gorí odó ló gbé o ọmọ gbálòkù yìí máa ń di mẹkáníìkì ni ọmọ yá ya káàkiri ẹfún mi pati gbogbo spana lórí ọ̀dà mọ́ má kówó lé àlòkù kò pé rẹ o. ṣé yakubu ti ló ń pè ní àgbàbíò jẹ́kẹ́ mi sọ mọ́ tó o bá fẹ́ ja ayé orí rẹ àwọn ọmọ kan bẹ láwọn ọmọ gegidi tí wọ́n ṣeré fún wọn náà tínú rẹ ó dùn àwọn oríṣiríṣi ni ọmọ jáde lẹ́nu rẹ ọmọ pé ìkọ̀lé fún ọ ìrọ̀kọ̀ fún ọ ah! àsórí mi ò pé láti jọ ibo mo wá fi ọ sí ibo mo wá fi ọ sí ọmọ dára bó ti wọ ni ọwọ́ lọ jókòó ti ìradà àdáhùn. jẹ́kẹ́ mi ja ẹ̀tàn torí yakubu sí yẹn tó bá ti gba ọtí ẹ̀ yìí eré hmm, tó máa ń ṣe ó kọjá bẹ́ẹ̀ o. Ah! kò sí style jókì fún mi o. ẹ tẹ̀ tí ń jẹ ìgbín tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mo ti jẹ o. kò sí wàhálà i know say na the yansi na him dey sign your face. <laughs> no wàhálà èmi ní the same jìdí ẹ̀. Ah, ẹ̀bẹ̀ dín nǹkan tó bá ti mú ọ síwájú nìyẹn ah, ah, mo ti máa sọ̀rọ̀ yàgò bó ṣì o ti mọ̀fò. obìnrin tí mo ti rí a tó ti ń sọ pé mo fẹ́ tọrọ owó ni kí n wá tún yẹ̀yẹ́ ara mi lójú ẹ̀ torí ẹ̀ mo fi pè ọ́ bọ́ sí kọ̀rọ̀ ìfẹ́ wọ́ra mi ni. ṣé bí mi ṣe wà yìí mi ò ní ṣéǹjì kankan lọ́wọ́. ẹ mú odidi wá. wo wo wo kò sóri dìpòdépò àbọ̀ tó bá fẹ́ mọ tí ọtí wà. ọtí pọ̀ kò sówó. kò sówó. apá mi ò. kò sówó ah, ọmọ tí. ẹyẹ mọ tí. kà lọ. apá mi ò ẹni tí ó wọ ọ̀pàlọ́ lọ bá ẹ máa wúra dáadáa mo wá torí owó ó ní kí n máa mutí ṣé kí n mutí kú ni ìwọ ń lọ ìwọ ń lọ bẹ́ẹ̀ tí wa ẹ̀ ń lọ wọ ara yín pa ni ariwo sọ láìpẹ́ yìí èmi mo sọ bẹ́ẹ̀. Ah. Ah, you don't open another bottle. Yes, now this one don't finish. Abeg where we they go abeg. Ah. No time o. Where we they go now? Then parí eléyìí na make I finish this one then I will follow you go. Ah, mo ṣe ṣe eléyìí ni now. No drink and finish Where we they go. Okay. ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Bàbá ẹ̀ mẹ́ àpákà mẹ́ àpákà. láti jọ origo ti mẹ́mi bá mi send láti jọba. really oh oh ó mà nice o. àbí kí ló fi ìṣàlẹ̀ bó ṣe rí. wọ́n wù o bó ṣe rí lọ́wọ́ ẹ̀. jọ má jẹ́ kó e mọ́ mi lára. gbogbo ìfi tẹ̀. ṣáde à ojúmọ tó yónú. ó mà rẹwà púpọ̀ o ẹ lè ṣọ́ọ̀bù yìí gòdò àwọn. àrùn kò ní ẹ̀mẹ́ ṣọ́rọ̀ tí mo wá sọ yẹn ti wá fẹ́. ó fọ́ ni o bí ètò bẹ́ẹ̀ yẹn fọ́ ni gan. ó jẹ́ kó wá. wọ́n ọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi a ti fẹ́ máa lọ. Ah, ah jíde sọ pé wá bá mi ṣeré ni. adé ti fẹ́ máa lọ náà nìyẹn. àti pé ọ̀rẹ́ mi wọ́n ti máa wá ní. no eh! jẹ́ ká máa lọ Angela màá máa kẹ́ lítà. ok mo máa expect ẹ ṣá bọ́lá tí tó lò jẹ́ kí ṣàlejò ẹ̀kọ́ ọjọ́ mi tó bá padà wá ah, ah, máa tó sí i. ah tourism. ẹ jẹ́ ìdèjà mi lọ́sí. no tó bá tó bá yẹ kó sọ pé wọ́n ti dá sí. anti tourism anti tourism. mo ti tourism mi ì ju tourism. má pè é ẹ fún mi gbé ọ̀rọ̀ mi. ṣé o kò sà ṣé mi ò kọ́ ọ̀rẹ́ mi. ẹni tó rú àná ọ̀rẹ́ mi. ẹ fún mi tourism. ẹ jẹ́ ẹni tó rú ẹni tó rú ẹni tó rú. ẹni tó rú náà crazy. You go crazy. You go crazy. You go crazy. You go crazy. I think you are not fair about him. I think you are not fair about him. I think you are not fair about him ẹni tó wà kọ́mí báyìí nìkan lára ẹ mọ́ àwa àyọkù ara yóò mọ̀ rárá àti ẹjọ́ torí ọlọ́ ẹ jẹ́ kí n bá jù ú. ilé jẹ́ gbọ́ jẹ́ kó wò ó nà ó ṣe àǹtí ẹ má rọ òpè ẹ má ọmọ ayẹkẹ wò ó ẹ jẹ́ kó jẹ́ kó ṣe ìlẹ̀ pẹ́ ìkọlẹ̀ wò ẹ jẹ́ kó bìrọ̀ wá tẹ̀ bẹ́ẹ̀ wò ẹ wò nà ó ẹ jẹ́ kó wò ó nígbà tí o ṣe ìlẹ̀ mú. àbí ọ̀rẹ́ mi ẹ wò nà ó. ó ti ẹ̀ já ọtí ń wá lélẹ̀ à ah, ó ti eh? ah, ẹ wọ ẹ bá mi kọ ẹ bá mi kọ ẹ bá mi kọ ìdè tó pé yìí kò lè mú. Ah, ẹ ṣe ẹ bá kó kàn mí ẹ ṣe ọ. ọ̀sán ju kí n bí gbà máa tẹ̀ múnú mi dùn bí ṣọṣẹ́ ṣẹlẹ̀ mi ò mú Oh ó ṣe kẹ́yìn. Azim. Ó ṣèṣe tó sọ mi gbọ́, ó ṣe kí Báwo ló ṣe mú góòjẹ tí mi mọ̀? Ṣé ní ṣe dáríjì mi jọ? dáríjì. Ṣé promise mi bọ́ọ̀ ń ṣe lọ? Mo ṣe ní sàǹfẹ̀ mi ní ṣe mélòó. Tó bá ṣe bẹ́ẹ̀, kí n kì í ṣe no tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan. Ah, àti eyín rẹ̀ <laughs> ẹ̀ tọ́jú mẹ́ta. èwo èwo èmi ni mo ṣe mistake ẹjọ́ ní sí mo mọ̀. ẹ má bínú ẹ bá gbọ́ o. Ah! fún mi àǹtí ẹ wá ẹ wá ẹ wá. Ah! arábìnrin kí ló dé ìgbà mélòó ni màá fi sọ fún yín pé ọṣẹ yìí ọṣẹ ọṣẹ kejì dà ah, báwo lẹ ṣe máa ń ṣe báyìí ahẹ́ torí ẹ̀rù jẹ́ nǹkan ṣe méjì fún mi mo ló ṣe é léwu ni kẹ́ máa ti fọ àǹkárá fún mi ọ̀dà wọn yẹn ni kẹ́ máa ti fọ àwọn dàmà tẹ̀ra kí ni ìṣòro ayé yín ọ̀rọ̀ yìí ti sú mi o. tabadẹ ní kẹ́ ẹ gbà ká fún yín lówó ẹni rárá iṣẹ́ òògùn yín òun lè fẹ́ jẹ ṣé ẹ bá ṣe fẹ́ jẹ náà rèé ẹ fẹ́ sọ mí lọ́lọ́run ẹ fẹ́ ba ọgbà aṣọ jẹ́ fún mi ọ̀rọ̀ yìí ti sú mi omi rò pé mi àti yín lè ṣe kọ̀ọ̀kan mọ́. ẹ mẹ́rin gbọ́n mo ti. ṣé crazy ni so mami lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mami má wúri má wúri ẹ má ẹ má sọ ẹ má sọ ẹ má sọ lómi. ta la wọn. ṣe yín ẹ má sọ̀rọ̀ kan ẹ rà pé mad gan. sẹ́ni pọ́lì eléyìí ò pé sẹ́mi ló ṣe èmi èmi ni wọ́n ń bú. orí mi ò pé ẹni tó yóò pé. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ná. sọmọ lélẹ́yìí. ṣàdé iyo ṣàdé iyo ẹ bá mi pè ṣadé kí n gbọ́ ààyè ṣadé yìí o. tó bá bínú iná ò mójú ẹni dà o ẹ ṣadé yìí o. ṣadé yìí o. tó bá tọ́ ọ kàn jọgbọ́n tó bá tọ́ ẹ ọ kàn jọgbọ́n o ṣadé yìí o. ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà ó he ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà ó ẹ má má tọ́ ṣadé o a tẹ̀bá tọ́ ṣadé o ò ṣadé a bínú ẹ má má tọ́ o e ṣadé o mọ́ obìnrin ṣadé o mọ́ ọkùnrin o a gbogbo yín ni iyo iyo ní òní obìnrin bí ọkùnrin ni o obìnrin bí ọkùnrin ni o àìsè jáde jáde jáde ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ náà ṣadé yìí o. ṣadé yìí ẹ bá mi pè ṣadé kí n gbọ́ ààyè. well done mo mọ̀ mọ̀ double cross ẹ̀ mo ti ń tẹ̀lé ẹ̀ mo ṣe ń yọ mo ṣe ń ṣàkóso rẹ̀ so ẹ̀yin lélẹ̀ ẹ máa dọ́gbọ́n máa ṣàgbélò ṣàgbé tó bá dalẹ̀ ẹ̀ níjẹ́ ká sùn ẹ̀ máa máa mọ́ wa lójú disturb olè ni ẹ. rárá sá mi ò ń ṣọlẹ sá ẹjọ sá mo rí irin kan níbẹ̀ yẹn ni mo lọ mú ẹjọ sá. ìwọ rí irin o lọ mú. bẹ́ẹ̀ ni sá. pẹ̀lú bó ṣe rí o fẹ́ sọ fún mi pé òun ṣago ló ṣago. Ah, informant ni a ti mọ orí ẹ ah. ìwọ ló máa fi mú fínlẹ̀ tó bá dé ìwọ máa pè ọ́ pé ibi báyìí wọ́n ń lo kiri kan ìwà ìwọ̀n pàkó. bọ́bọ́ àti wà ní tipẹ́ ah, jọ nínú kí n pe àwọn ọlọ́pàá kan àwọn ẹ̀ kó alele èwo ló fẹ́ bẹ̀ alele. kémi ẹ̀pọ̀ ẹ̀ mi rò pé gbádùn ẹ̀wọ̀n ló máa ẹ̀pọ̀ ẹ̀ jẹ́ kí n pa àwọn ọlọ́pàá ṣe rábìrì lòrò tó mò ń bẹ̀ ṣe ìyàwó rẹ̀ ẹ̀ máa máa disturb aládùúgbò ẹ̀ lẹ́yìn ṣaago lẹ́yìn ṣaago. àdúrà ló lè dé òhàé a sì máa rí òun sátúnbàrí wá wá sí mọ̀ọ́rùn àdúrà ló lè ṣeun gbogbo. ẹni tọ́lọ́wọ́n bá bá bẹ lẹ́yìn fún ọ àyè ọ̀rọ̀ rẹ̀. five thousand arákùnrin yìí máa burú o. tó bá rí ìyáláyà wàhálà tí mo ṣe kó tó di pé mo ṣàgbégbó ẹjọ́ wọn pè mí ló lè ikú mọ ọtún ó bọ́ sí tòsí kó tó di pé mo rí five thousand. bọ́dà mi ojú wo gangan la fi ṣe lè dà ṣé bá ṣe máa máa bá a lọ nìyí bá mi ló wà nù ilé o wọ́n ń ṣiṣẹ́ bí aláìṣe ni ìyá àdìsá gan fúnra rẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe gan bóyá ló yá wọn gangan fúnra wọn ẹ̀yin gan fúnra yín ni ẹ̀yin nìkan náà lè ṣe ògùn iṣẹ́ tẹ́ bá tún wá lọ tẹ́ bá bò tọwọ́ kọ́bọ̀ náà lè rí mú wálé ní tí ò tó wá jẹun ni. tí màá sọ pé ó yé mi irọ́ ni mo pa tí bá dẹ̀ sọ pé mo mọ nǹkan tá a máa ṣe irọ́ ni mo pa bàbá ń sapá ìyá náà ń gbìyànjú àmọ́ gbogbo ẹ̀ náà ojú kan náà ló ń já sí oyé mi o. ẹ̀yin lè wò owó tẹ kó wálé ìgbà wo ni ó fẹ́ tán. fàánú wa mi rí àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo. Ṣadé ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ọ sọ. Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ àgbàfọ̀ ó tó gẹ́ mi ṣe mọ́. Màmí ẹ ṣe àgbàfọ̀mù bẹ́ẹ̀ ni torí ẹ̀gbin tó wà ní sẹ́wọ̀n àti ìdọ̀tí yìí ó ti sú mi màá mi ó tó lè sọ pé ìwọ̀sẹ̀ àti ẹ̀gbin ṣe ó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lè máa ń bọ̀ lè máa ń pòwe lè máa sọ wípé bọ́wọ́ ẹni wà tí tèkú dà èrò kí n béèrè kó tó pa bàbá ẹni bọ́nà kan ò bá là ẹ gbọ́dọ̀ tí n tó wà lọ́wọ́ ẹ ní o àṣàbí òótọ́ ọ̀rọ̀ rẹ sọ òkú làákàyè ṣùgbọ́n ṣé wàá mọ̀ pé bọ́nà kan ò bá dí ọ̀nà mi ò lè là máa ń mi ẹ̀ ó dáa pátáwálẹ̀ ṣiṣẹ́ àgbà fọmọ́sìn kílẹ̀ fẹ́ máa ṣe o èmi mọ̀ wípé ọlọ́run tó dá wa ó ti dá ń tá jẹ́ ẹ̀ ọlọ́run pèsè fún wa. màámi ọlọ́run pèsè fún wa lẹ́wà lórí ẹ̀ mo rògbò ọmọ ẹ̀ka fìyà jẹra wa ìyá lọ ìyàlẹ̀ ìyàlá ń kọ lẹ́tà sí i yìí màámi ẹ rántí pé ọ̀nà fún yìí ọlọ́run máa ní àṣàbí èmi mọ̀ wípé ọlọ́run kò ní fi wá sílẹ̀ ọlọ́run ní fi wá sílẹ̀ wà lórí ẹ̀ ẹ ṣì wà lórí ọlọ́run fi wá sílẹ̀ yẹn náà ó dà bẹ́ẹ̀ gbọ́ tèmi mo gbọ́ tèmi. èmi ní pé ọ̀fọ́n làwọn ọmọ yìí. Ah. <laughs> in fact tá a bá rí ọ̀rọ̀ mi tó ju ọ̀fọ́n lọ tá fi lè qualify wọn àwọn ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀. <sighs> ọ̀rọ̀ yìí ó yìí yà mí lẹ́nu ojú àwọn ọmọ yìí ò jọ ojú ẹni tó lè máa ṣe irú báyìí. <laughs> actually na according to information tí mo gbọ́ wọ́n ní pé màmá wọn ló train wọn. Ah orú ìyá ò wá you can't believe it wẹ́ẹ́ ṣọmọ pé owó tí ìyá bá gbọ̀n òun lọ́mọ máa hùn. ah no no no even tó bá dẹ̀ jẹ́ pé background ló push àwọn òbí yẹn sórí àwọn nǹkan báyìí ẹ yẹ káwọn náà rò pé àmì legacy wo ló fẹ́ filẹ̀ fún àwọn ọmọ orú legacy wo làwọn ìyá yẹn fi filẹ̀ fún ọmọ <laughs> mo sọ̀rọ̀ legacy fi legacy lẹ̀ bá ṣe máa rí wọn arrest sí òun ni kókó kí ló dé tó ń gègé sẹ́yìn. ṣọmọ àwọn ọmọ ta ti mọ àdírẹ́sì wọn ta ti ní evidence nǹkan tó yọ lára ẹ̀ so kí ni pé kí ni nǹkan tó rò ṣebí kakọ lọlé let's go extract them kakọ pick wọn i mean we good. <laughs> má jà ṣe bẹ́ẹ̀ nǹkan tó mọ̀ máa fi yí ẹ̀ ibi tí ẹ mo mọ̀ mọ̀ pé ẹ̀yin ọmọ yìí torí mo ti ń wò ó lọ́sí àti ń pọ̀rọ̀ yìí lówó ó ti ń láronú ó dẹ̀ ti ń ó ti ń di nǹkan tó ń jẹ́ ìbànújẹ́ fún mi ṣé mọ̀ wípé tẹ bá ṣe dáadáa mo máa ń sọ pé ṣe dáadáa ìjọ tí mo dẹ̀ ń mú tó ń sẹ̀ wẹ̀wẹ̀wẹ̀ ṣé mọ̀ pé mò ń yìn àmọ́ ó ti wá ṣe díẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí mi ò dẹ̀ lè wá torí yín àbẹ́ wá pa mí kú tàbí kíyà máa jẹ mí jẹ́ rántí wípé ńgbà tí bàbá yín ṣọpá lọ tó nítorí pé èmi bí obìnrin tó wá tó ṣorí burúkú kan kó tó di pé ó rìn ó rìn gbèrègbèrè olórí burúkú tí mọ́tò pàdánù níbi tó ti wẹ́ ní máa bọ́kùnrin fún kẹ́yìn ọ̀bọ́bìnrin kó lẹ́yìn òbọ́mọ àlùbáríkà ẹni tí ò nírú yín ò ní ní nǹkan kan ni ẹni tí ò nírú yín ò ní lẹ́nìtì ni ṣé wá ríbi tẹ́ wá bàdé inú yín ti ń bí mi èpè lọ́rọ̀ yín kàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí èmi ò mọ̀dí tẹ́bí ṣe máa máa pa mí gbà tí mo lọ́mọ láyé ebi ti pa mí ṣe bí ẹni jọ́ mẹ́ta ẹ mú kọ̀kọ̀ wálé mọ́ mo ti ń ta gold mo ti ń ta nǹkan ní mi jẹun ṣé olórí burúkú ni yín ni ṣé ló ṣe ọmọ lẹ́fẹ́ yà ni ìgbà wo nìyẹn dé ìgbà wo lórí burúkú yẹn dé bá yín ìgbà wo dé bá yín èwo ni calm down bẹ́ẹ̀ ìgbà wo lórí burúkú dé bá gbogbo yín. ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ pa ṣe máa ń jagba a máa ń jagba all the time nínú àwọn méjì gan wọn ò dọ́lẹ̀ out ẹ̀yin náà wọ́n ṣe lọ́nà àwọn ẹ̀gún kékeré tá a máa ń mú wálé yẹn ẹ̀gún yẹn ò yọ mọ́ ni everybody ń kígbe pé àwọn broke àwọn broke àwọn broke. Eh, wọ́n wá sàṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ èdè ń dìyìn papọ̀ ló fi wá jẹ́ pé at the same time lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta broke sí òun ò ní eléyìí ò ní ìwọ ò ní ah, ẹ máa ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tí eléyìí ò bá lọ ẹ jagba ń bí bí mo ṣe wà yìí tibákọ̀ rìn títí lásán tibákọ̀ ti wò tibákọ̀ ti wò pókè ó dà ìpele yìí nǹkan kan yẹ kó wà lára ẹ̀ máa sáré bò ni máa mẹ́sọ̀ pé mo kì í mọ́lẹ̀ lálẹ́ ọjọ́ yẹn nǹkan kan máa jáde bẹ̀ ṣé ẹ̀ ń délé ẹ̀ ń bọ́ bẹ̀ ẹ̀ ń ṣí èrè ṣé ẹ rò pé mo lọ gbà àwọn ẹ̀bà tẹ̀ ń jẹ ni ṣé ẹ̀yin tí gbogbo ẹ̀ sì dúró lára yín tèmi gan tó yẹ pé ti máa ń jábúrà wà lẹ́lẹ̀ mo rọ́kùnrin lé kiri ẹ̀yin tó yẹ pé ó sì dúró yóò dúró òṣì láyà yín ẹ̀bẹ̀ mi sọ̀rọ̀ òṣì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mákẹ́ẹ̀tì yín tí ó ta. mọ́mì ariwo ẹnu gbẹlẹ́ everybody ń pa àṣà àṣà ni mọ́wọ́ tí ò sí ń bẹ̀ ẹnu gbẹ. ṣé ẹ mú wọn wá balùwẹ̀ kọ́ rọ mi ẹ kọ́ mo kọ́ rọ mi ìwẹ̀ sí. ẹ mọ̀ ká change tarmac náà ojú ti wà lára gbogbo wa a dẹ̀ change bí ta ti ń já nǹkan gbà ta ṣe change yẹn máa ní láti observe a máa fojú wo lẹ̀ pé ṣó lọ àbí ò lọ a kàn lè máa tọwọ́ bọ kiri mẹ́. àmọ́ ẹ̀ gbogbo ẹkún rẹ̀ gbẹ ni a kò yá wa gan. ọmọ yìí ti ya wèrè o wá ibi tí wọ́n lọ ń jẹta kọ́ o tá ń jẹta. màmá ẹ ọ̀rọ̀ orí bẹ ṣe sọ yẹn ó lọ ní ìjẹta ṣé bí wọ́n sún lé ìjẹta so ìwọ náà tún fẹ́ sọ pé kò sí kankan kò sí kankan. Ah, ṣé àṣùkàkà ah, ṣé àṣùkàkà ń gbọ̀fẹ́ ni. ṣé èmi kọ́ ni mo máa mọ́ tó pọ̀ jù wá sínú ilé. Ah. ìwọ ni èmi ni mo máa mọ́ wájú mọ́mì dẹ́ mọ̀. ìwọ wo ló máa kọ́ wájú ìwọ ló pa èmi mo máa kọ́ wájú. ṣe fẹ́ wọnú fún mi nísìn. ẹjọ ṣe kó sí. Ah, kò sí kankan ṣòrí bí mo ṣe fẹ́ wọnú mọ́tò mi ni mo rí wọn pé ah, arẹwà lójoojú ń gbèsè báyìí pé ó yẹ kí n lè wá bá ẹ sọ̀rọ̀. so kí n bá lè mọ̀ pé ní mọ́tò lẹ ṣe dárúkọ ká. mi ò mú kọ́kọ́rọ́ mọ́tò gan dání hmm. ṣòrí kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ lápò mi. mo ń ṣe pé mo fẹ́ fi káàsì ẹ̀ àbọ̀ mo lọ ra kan ní supermarket bí mo ṣe ń jáde tí mo wọnú mọ́tò ní borí ẹ̀kọ́ ní à irọ́ mi ò lè jẹ́ arábìnrin ìlú lọ kí ni gbọ́dọ̀ mí ìtẹ́. ẹ wo ẹjọ́ kí ni mo lè ṣe fún yín. ohun mi láti mọ ìjọba ẹ so ká tẹ kọ́kọ́ bẹ láti lórúkọ náà kí lórúkọ yẹn. Bọ́látìdé. orúkọ yẹn rẹwà gan-an eh, jọmí lójú lórúkọ tèmi wọ́n gbé mi wá sínú ìlú yìí gẹ́gẹ́ bí agbátẹrù ilé ìfowópamọ́. báwo lè ti ṣe accident bewaken. Oh, nice. <laughs> nice. ẹ <laughs> eh, eh, káàbọ̀ ẹ káàbọ̀ sí mi wa. Eh, lóòótọ́ lóòótọ́ náà ó ń wù mí kémi àǹtí ẹ̀ kájọ mọ́ra wa jù báyìí lọ ẹ̀ kájọ máa jáde. Ah, ah, ẹ jọ ṣe fọ́ mi ṣé ẹ rí age difference tó wà láàrin mi àti rọ̀rọ̀ ah, wo. má ṣe bá ìyẹn ìwọ náà ṣàrí bójú mi ṣe rí ojú mi ò jojú ẹni tó ń ohun mi kàn lè gbọ́ ni but ojú mi ò jọ ẹni tó ń wò sórí gbogbo àwọn tí ó jẹ́ eh, gbogbo àwọn tó jẹ́ sàwáwò tí mo ti bá jáde tẹ́lẹ̀ gbogbo wọn kàn dá mi lọ́gbé ọkàn heartbreak here and there ṣòsì èmi wọn wò ókè ah, bóyá kí n bá wọn sàwáwò mi tó jẹ́ pé a jọ fi ojú jẹgbẹ́ ká jọ bára wa tó bóyá ọ̀rọ̀ wa yíra wa jù báyìí lọ. ọkùnrin. Ah! Um, bọ́lá tó kò ṣọ̀rọ̀ ọkùnrin o tí èmi àti ẹ̀ tabájọ jókòó tó di pé kí ni a ti lè fọwọ́ rẹ́ra wa ní mú ẹ̀ wá rí i pé um, mi ò mi ò dàgbà lọ́kàn mi sí i am young at heart. Ok, hmm? okay, ma ma fún yín try. Ah! ọmọ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún mi àìfà. mo ń wò pé bóyá kí n tí wàá jọ mi nu wọn sọ pé kí n lè lọ drop ẹ níbi tí mo lọ. mo pa ti ẹ sẹ mi ò lè ti ẹgbẹ́ náà no mi ò lè kidnap ẹ. ọmọ òṣàgbàfọ̀ ń kaṣọ wálé. ṣe mí. So okay. I'm sure that's okay. Ah, wọ́n tẹ́lẹ̀ láti wà ókè níbi because um, tọ́ba ti kúrò nígbà ìṣèlú tí mò ń gbé lọ ibi tó ti máa ń lọ ókè dáadáa. Really? Yeah, um, lọ sí gbọ̀dọ̀. Um, shall we? Yes, we shall. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà ṣóun lè ṣọ́ ènìyàn orí ogun ara ojú gbá mi tì. Don't call my number again. Don't come to her. Just what is like this like? Get out of this place for you. That's my question. You might be new here. What are you talking about? Ó kọ́ mi ò dé John torí Ọlọ́run. Tí ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ John. Ṣé kí n lísìn yẹn? Orí ẹ̀ ò pé. Orí ẹ̀ ò dẹ̀ ní pé. Ṣé kí n pọ̀ ẹ̀mí tí mo tẹ̀ ń bẹ́ ẹ̀mí tí mo bẹ́ hágíù ni? Tí n bá dijú mi, tí n bá là, tí n bá ṣe bá. Ṣé o ní dúró ni? Ṣé o tún dúró ni? Ẹ ti ń dùn eléyìí ni. Get out of my house, jọ. Motherfucker, fọ́ká mi ò mọ̀ nǹkan tó ń wà kiri. ọ̀dọ̀ yín yìí wà quiet gan. ah bàbá mi má bínú jọ bàbá mi báwo ni má bínú má bínú pé mo dá ẹ dúró díẹ̀ èmi wà nínú ọ́fíìsì obìnrin ni mò ń da àtẹkù àtàtà mò ń da méjèèjì papọ̀ kò ṣáà mọ̀ nítorí tiẹ̀ náà ni pẹ̀lẹ́ you are welcome ṣorí bóun ṣe ti pè mí ó ní pé òun àtàlejò ni àwọn jọ ń bọ̀ kíá mo ti sáré lọ jẹ gbèsè wípé ah kálejò bá dé kí làlejò fẹ́ jẹ you don't want to see how I ran into the market láti lọ ra ìpìyà ẹja tútù mo ń sè fún ẹ. ta ló <laughs> eh? rán yín pé kẹlẹ jẹ gbèsè. èwo ni ta ló rán mi ní gbèsè jẹ irú ọ̀rọ̀ burúkú ò ló sọ yẹn ok ńgbà tó pè mí tó lálejò ń bọ̀ ẹ ṣé mi ò ní jẹ gbèsè nǹkan tán tán tán máa jẹ ni ẹ máa wọ àwọn ọmọ yìí ńgbà ṣé ìṣojú àlejò ló yẹ kó ti sọ gbogbo orú eléyìí the last time tí mo ra foodstuff sílé ó mọ̀ pé mo ta chain ẹsẹ̀ mi mo fi rà ni gbogbo àwọn nǹkan tó wà lọ́rùn wa ìtorí ìjọta bá broke náà la ṣe ń kojọ ẹ yóò da ṣé kírú ọmọkùnrin tó da báyìí ẹni ẹlẹ́ni tó ń bọ̀ tá jẹ́ pé lè já tìbí iṣẹ́ ló ti ń bọ̀ kó má ní kọ̀kọ̀ jẹ́ mo dẹ̀ wo pé kí mo lè Ah, bàbá mi jẹ́ sáré lọ gba àwọn iṣu. báwo lẹ ṣe wá fẹ́ san gbèsè yín sí i nítorí kò sanwó nulẹ̀ yìí báwo lẹ fẹ́ san gbèsè yín. Ah, but what is wrong with you kí ló dé tó ń disgrace mi now ah, ìṣojú àlejò la ṣe ń jẹ gbèsè ẹ̀yìn ẹ̀ láti máa san ọlọ́run ọba ló ń san gbèsè náà à tó bá dẹ̀ wá di kàràǹgídá máa sọ tọrùn mi ilẹ̀ máa sọ máa sọ gbèsè náà ṣé kóun lè wà òkè. bàbá mi jẹ́ sáré gba gbèsè gbèsè iṣu ń bẹ̀ yẹn jàre. Eh? ẹ má ṣe yọ mi because èmi náà mo ti mo ti fẹ́ máa lọ tí mi ò ní fẹ́ kí ẹ ṣe yọnu mà. mo mo wù mí pé kí n taste inú ẹ. mo nítorí pé mo ti lọ́ọ̀kì appointment kan mo so mo ní láti lọ àti ìtì. ẹ ò mọ̀ kó tó ṣẹlẹ̀ bá mi lọ wá àbọ̀ ọlọ́mọ rí àwọn kí ọlọ́mọ onílà yẹn bá mi da ọbẹ̀ yẹn sí jẹ́ kó máa gbé nǹkan ni. owó mo torí ẹ̀ ṣe ṣé mi máa torí ara mi lọ ṣe pìyà ni. lépè àtọ́jẹ́ pé bíi five thousand mo rà àtàtà àtòrúurú àti yòókù one thousand five. Hmm. ṣeré ọwọ́ a ò ṣí ọkọ mi. ọmọ yìí máa ṣọmọlúwàbí o ṣọmọlúwàbí o five thousand owó ẹ̀ jagun ló fún mi ó yìí kú bí one five tí mo máa dá padà ẹ kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ó ṣé bàbá mi o màá tún máa rí ẹ o. kàyéfì ló jẹ́. <laughs> èmi kì àṣepìyà ṣe ayé ayé ń ṣe mí ni lémi tí mo bòróró tí mo dàlùbọ́sàlù ẹ̀yìn agbọ́n tó ń ta sánsán yìí kò ní sọ pé orí èèyàn ni mo sì èyí ẹ̀yìn èèyàn kan máa wá gbá fẹ́ jẹun àjèpìyà àti yán iye burú. ìwà rere ló ń lè ṣọ́ ènìyàn orí ogun ọ̀rọ̀ ojú bá mi tì ojú bá mi tì. má fi ẹ jẹ́ kí n lè lè máa mo fẹ́ lọ yìí sára. ok màá dúró díẹ̀ ní mọ́tò wọn. èmi wà máa ń pẹ́ nínú restroom. o máa ń pẹ́ nínú restroom. bẹ́ẹ̀ni. ok ó dáná bí akéde kúkú máa lọ ń gbà ẹ ìjọ ọ̀la tún ara báyìí. ẹ má wọrin màá kọ yìí ṣebí mo ní nọ́mbà yẹn. for sure for my. máa pè yín náà. promise. <laughs> Promise, my uh, babe. But just so you know, I love you. Yes, Okay, okay. Yes. Uh, Mr. Man, a lọ ṣe ní àwọn ẹrú wà lẹ́wọ̀n. Bí a bẹ̀rẹ̀ sí kó owó ọwọ́ ìsìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ dá mi lóhùn kí ló ṣe é tó ń gbọ̀n fẹ́ kí n gbàdúrà ẹ̀ dá mi lóhùn jọ. kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Banji kí lọmọ yóò má díẹ̀ tún ṣe fún ẹ this time around. jọ kí ló sọ pé mo ṣe fún un. dédédédé we are. wọ́n máa like máa fi question down ìbéèrè and sasha àti ní sàn kankan wọ́n máa máa fi béèrè wọ́n máa máa fi down ìbéèrè. anyway a kì í tóra wa bá rìn ká má lè bára wa sọ tọrọ yes tabajọ rẹ a gbọ́dọ̀ lè bára wa sọ tọrọ tó dáa Eh, kí wọ́n lè tọrọ tó ti sọ sílẹ̀ ń sìn i'm not getting you. Banji you are my best friend àbí jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí ara lílu máa mọ̀ sí àmọ̀dí wèrè pọ́nbílé hánhán làwọn aráta máa máa bẹ́ẹ̀ pé. ọ̀rẹ́ kí ni wèrè inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yọ. Hmm. Eh, Banji láàrin màá tiẹ̀ lóòótọ́ ni pé kò sóbìnrin gidi tẹ́ǹbà ni pé kò ń wọ́bìnrin gidi látìkìtì dẹ́kọ̀ ó ṣeé ṣe kó má rí kò yẹ ṣọ́ra wa ta ti gan à manage wọn ni èèyàn máa manage obìnrin ni igi yóò da àyànnà tòun ò da àyànnà níjọ́ oògùn la fẹ́ rigi tó máa sun jìnnà. jọ kí ni kókó ọ̀rọ̀ ẹ gbogbo báyìí as in where exactly are you going to where are you at this moment and where are you coming from kí ló ń try láti pass across because i'm not getting you. ok ìwọ nìkan náà ni eh, fún mi wá kódà olè ìdọ́lápọ̀ eh, olè ọmọ yomade yìí she's a very good girl kí ló tún ṣe tó tún fẹ́ le. Oh, ọ̀làdílé ń sìn gbogbo ẹ̀ dry àárín nǹkan kan máa àárín nǹkan kan jẹ àmàlà tó kéré jù kò sẹ́ni tó rò fún akájẹun sìn. oríṣiríṣi eh? hmm. ló ń pa ẹ ni why not just say your mind èmi ò mọ̀ pé ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ tó fẹ́ wá bá mi sọ lélẹ́yìí ká ní mo mọ̀ ní mi ò ní mi ò ní jókòó síbi kí kí n máa listen sí gbogbo rubbish yìí náà see i'm gonna do you a favour the next time you have something important to discuss with me call me màá gbọ́ màá dúró but till that time jọba mi tilẹ̀kùn tó bá ń jáde. banji o ma o ma o fẹ́ fi mí sílẹ̀ sórí àga ni banji bọ́ síbí jọ bọ́ bọ́ ah, ah. ẹ máa wo banji tá à ń bá sọ̀rọ̀ torí ọlọ́run. Ah, so omi ìpè drama tí wọ́n ṣe fún ẹ nìyẹn. kí ni mò ń sọ yìí drama kan náà ṣe fún mi film cinema standard náà ṣe fún mi wọ́n kọ́pa wọ́n dẹ̀ yapa. ògbóǹtarìgì gidi ni wọ́n. ọ̀fọ́n làwọn eléyìí ọ̀fọ́n tó bá rí gbogbo fíìmù tí àwọn ọkàn act mi nínú ilé wọn wọn gba ah, èmi náà perfect wo wàá mọ̀ pé lineage wọn ló lè wà i'm telling you àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà gbogbo wọn náà ah, action pọ̀. Hey nǹkan tí mo rò ń sìn ni pé ṣé wàá rí i pé a ní láti dára wa láàmú akèrègbè wọn ti júwèé ibi tí a máa fòkùn sí lọ́rùn wọn náà. ọlọ́kùnrin wọn ti fún ara wọn ti fún ara wọn invite ikú báyìí sìn. ah that means pé a gbọ́dọ̀ pẹ́ lórí mi kéṣekéṣe má bàbá wa ń bẹ̀. obviously obviously we need to act fast fast fast fast fast fast fast. 31 me. ṣàkíyà mi nípa owó tó bá mi lẹ́yìn. ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pè ṣàdé kí n gbọ́. ẹ dẹ̀ pé ẹ lè ṣiṣẹ́ ńlẹ̀ olúwa yìí. kí ló dé tí ń ṣiṣẹ́. ẹ lè máa gbálẹ̀ kẹ́sì máa tún gbogbo àyíká ṣe. Ah, bí bẹ́ẹ̀ ṣe lérò gan lọ. ó dà tí ẹ bá lè ṣe bí èlò lẹ fẹ́ gbàgbọ́. Ah, alàgbà tí tẹ́ fún mi tẹ́ fún mi ibi tí olúwa ni. màmá ìgbọ́ ẹ mọ̀ pé àgbàlagbà ni oh. ẹ̀yin ẹ̀ sóye tó bá wá látọkùnrin tẹ́ fẹ́ gbà tó bá jóye tá a lè san má sọ fún yín. alàgbà iye tó bá ti wù yín láti wọ ọkàn yín wá ni ẹ fún mi o. ó dáa ẹni tí ó ṣiṣẹ́ ìgbẹ̀yìn hmm. twenty thousand la ń fún ah. ṣé ẹ lè gbà. alàgbà inú náà dà sí ibùdó tó. ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde màmá ẹ dìde ẹ má ṣe wàhálà ẹ dìde ẹ tó bá ti tẹ́ yín lọ́rùn ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ah. ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ah, àdúrà yóò gbà ẹ má ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú ẹ dìde bó ṣe jẹ́ nìyẹn. màmí ṣe é ṣọ́ọ̀pù ṣé tẹ́ fẹ́ lọ ṣe yìí ó dàbí tẹ́ fílẹ̀ lọ ṣá ẹrù kẹ́ tó ṣe o àṣàbí iṣẹ́ olúwa la pè é o mọ̀ pé bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ olúwa ó dára púpọ̀ àti wípé ọlọ́run ó darapọ̀ mọ́ wa èmi olówó darapọ̀ mọ́ yín o nǹkan tó èmi ń sọ ni wípé iṣẹ́ yìí ṣe pé n tẹ́ filẹ̀ iṣẹ́ ara yín ni eléyìí ẹ̀ eh, má má tọ̀ má lọ bí má lọ bí ó má wà ń bẹ̀ o ẹrù kẹ́ tó ṣe o. àṣàbí torí pé ó jọ́sọ olúwa gangan ló ṣe wù mí torí pé yóò fún mi láǹfààní láti súnmọ́ lọ́run pàápàá jùlọ lójú ọ̀rọ̀ rẹ gangan hmm? ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló bọ̀ra hòhò ló mọ ọjà sí hmm? ṣé nǹkan ò kí n súnmọ́ lọ́run kí n súnmọ́ lọ́run torí ọ̀rọ̀ ayé rẹ̀ kọ́lọ́n bá yí o padà sí rere. ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ṣàdé yìí o ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ààyè ṣàdé yìí o. tó bá bínú iná ò mójú ẹni dà o. E. ṣàdé yìí o. ṣàdé yìí o. tó bá tọ́ kọjọgbọn tó bá tọ́ ẹ o kọjọgbọn o ẹ ṣàdé yìí o. ìjọgbọ́n ò ṣe é dání kan fà ó lé ìjọgbọ́n ò ṣe é dání kan fà ó. ẹ má má tọ́ ṣadé o a tẹ bá tọ́ ṣadé o ò ṣadé a bínú ẹ̀yin ọmọ ìjà ẹ mọ̀ dandu o ṣé ẹ ni abẹ́júnú lè lọ ni. Ah, ah. kí wàá ní tún da yín dúró. Ah, bàbá àdìsá a ní ká mọ̀ kó òǹlé láì dágbére ni èmi o ìbáyàmúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn bẹ́ẹ̀ làwọn ọmọ mi náà sì báyàmúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ìwọ náà wòye ọdún tá a ti fẹ́ra owó ara mi ni mo fi ṣàgánú lé ìwọ wo tọ́ ọ bá wọlé dáadáa ìkan ya agbélére ara wọn ni amómi tutù yìí tí sì ń bẹ́ ń bì ìyá mi ló fún mi ńgbà tó ti bàjẹ́ tọ́jẹ́ pé ìwọ náà lọ́mọ ti pèrè ẹ bá mọ́mi tútù ẹ bá mọ́mi tútù kí la ṣe sí i ó ti wá togi ọmọ léfì ìwọ lọ́ba yàmúlẹ̀ o mọ rámù níbẹ̀ ọyẹ ẹ̀yin ọmọ. ìyá àdìsá ah. ìyá àdìsá. bàbá àdìsá kí ló tún dé. kò sẹ́ni tó mọ̀ la o rántí ọ̀la o ìyá àdìsá rántí ọ̀la o. bàbá àdìsá hmm. ìwọ ń sọ̀rọ̀ nípa ọ̀la bóòlù ní ìrẹsì rí o ní ìrẹ ọ̀dà ọ̀la rẹ náà sì lè sùn léè tó wá túmọ̀ sí pàwọ́ àgàn tí wàá mọ̀ pé ọ̀lọ́jọ́ ọ̀la wo èmi o ètí mo ti ìyá tí mo jẹ torí àwọn èso tọ́lọ́ ń yọ̀ǹda fún mi ni àmọ́ mo ti wá rí wípé mo ti gbìyànjú títí títí títí ìyànjú mi ti wá fẹ́ di yanyan ẹ̀yin ọmọ. ọ̀dà ọ̀dà ọ̀dà bó wá jẹ́ báwọn ni àdìsá ah. àròlé mi nìwọ ẹ̀sọ́ ó ṣáà dúró tì mí àbúrò ó fẹ́ máa bó wọn obìnrin lọ ni. Ah, ìyá mi àìwúlẹ̀ tún ṣe yìí ah, bá mi ìyá jẹ́ mo kúndùn pọ̀ mọ́ ẹran kí ni bẹ lára wọ èmi ò báyà múlẹ̀ o. mo dá àdìsá ṣé bọ́mọkùnrin lẹ́yìn. ìgbà náà wàá kọ́. iyún sì dúró ti bàbá wa èmi tí mo jóbìnrin ìmọ̀ ìyá wa lọ ọkùnrin ló ní kó wáyé ìyá mi. Ah, ah. eh, eh, ẹ eh, ẹ ẹ ẹ ìyá àdìsá ìyá àdìsá ẹyẹ ilé mọ̀ ń bónílé jẹ bó bónílé mu kó dọjọ́ ọgú kó yẹ rí o. kí n lè yẹ lè tèmi wá rí jẹ lọ́dọ̀ nílé rẹ̀ náà kí n lè yẹ ìyá ni mo fi bẹ̀rẹ̀ ìyá náà ló ni mo sì tún wà ń bẹ̀ títí dàrin kí n má bàa wá fìyà parí ẹ̀ ni mo sì fẹ́ tètè kú o ìwọ ń pòwe wípé ẹyẹ lé bóńlé jẹ bóńlé mu kí ngbà kí ni dáúdà rẹ dà láti iye ọdún tí mo ti wà lọ́dọ̀ rẹ nígbà òtútù mú mi ìrìnrasọ rẹ dàbóra ògbẹ́ tó ń gbẹ mí òyìnbó mi mu lọ́dún ẹ kí wọ́n á nì náà nfààní ẹ̀yin ọmọ ẹ̀ ń sọ. ẹ wo dáná ìyá méjì òkú náà jòkú gbẹ mi. ẹ wo ẹ tu àpò ni o bóyá ti di àwọn aṣọ mi kan mẹ́rù. bá mi kò sẹ́rù yín kankan bí o lẹ́yìn okùn ṣòkòtò yín tí mo fi di aṣọ mi a jẹ́ pé ogún kan tí mo kúkú jẹ lára yín náà nù. tó ọlọ́run ọyọ́ bọ́lá ọba sì yọ mọ́ ọ kó pa ẹ ń sọ ẹ̀yin ọmọ. ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ kó tó àdúrà lomi fẹ́ àdúrà ni ó àyè tàbá ni suru dada, ajara a jẹran tó jẹrin lọ òye. àdúrà ló lè dé òhàyè. a sì máa rí òun ṣàtúnbọ̀rì wá wá wàlílà wá sí mọ̀rù. àdúrà ló lè ṣeun gbogbo. ẹ̀yà ẹ̀jẹ̀ mú mọ̀ pé láyé máa ṣe kiri ẹ̀ ni ẹ̀ ọ̀dọ́ mi kẹ́kọ̀ọ́ wà ọ̀rọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ ẹ̀rọ ẹ̀kọ́ jẹ́ kó mọ̀ pé mo sì máa wá ọ̀rọ̀ àwọn ọmọ máa wá sẹ̀. ẹ kọlù mí sẹ̀. ó ní ẹ̀rọ ẹ̀ máa wá sẹ̀ ẹ fọkàn balẹ̀ à ìgboro ayé ló ń kì tí mo bá ń kì yàrá yàn ẹni. ẹ fi padà láyé lè yẹ ẹ á kí ẹ padà torí Ọlọ́run yọ ń bọ̀ àwọn alámàtún ní kò kún mọ́ o àwọn rogo ṣáájú olè. o kọlu mi o kọlu yà o kọlu yà wa sísan náà sọ́dọ̀ tó má bínú àṣẹ ṣe ìkéde soul smashing bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbá ojú ẹ̀ tí máa gbá ojú ẹ̀ ọ̀nà àmà yí ibòd ṣé ó lọ bèrè mi ní gbòòrò àyè ó dà ó dà ó dà pé máa nú ẹ̀ pa kí ló ṣe kí ẹ kí ni kí ni ẹ kí ni ẹ bọ́ bàtà sọ́tún bọ́ bàtà tó sì tani ẹ kí ni. ìwọ náà yẹ báyìí ta ló bọ́ ṣòkòtò. ìlú ṣe léyìí mo bọ̀ wá àwọn ọlọ́pàá ní sùúrù àlẹ́ léyìí ní sùúrù tàlẹ́ léyìí gan ní sùúrù mo lọ ti gbà kí kò ní yẹ ẹ lọ ṣe ẹ lọ ní sàn lọ ní sàn ni. pàdé. lórí burúkú aṣọ mi dàjọ oníjẹ wàá jà ó lè jà ó jà. ẹ bá mi pè ṣadé kí n gbọ́ ààrẹ ṣadé yìí. ní tán bẹ́ẹ̀. ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ tó tọ́ ọmọ jẹ́ kí kù. Elédùà ṣàánú mi. Elédùà ṣàánú mi. Eh. Aláìlọ́ọ̀lì. Ah. Gbọ́ fọlọ́hún. Ẹ ra ikú iṣẹ́. Eh, eh, ẹ jọ̀ọ́ ẹ má bínú o, mo ń wo ojú yín ni, ojú yín jọ ẹnìkan tí mo pàdé láìpẹ́ yìí. ká máa jẹ ilé kọ́. kò lè jẹ́ yìí ẹ jọra gan o ẹ̀yin níjàre ẹni náà bọ́ra sí òwò báyìí tó ń ṣó ara ẹ̀ lójú títì. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ kí ló ṣẹlẹ̀ gangan náà èmi dá sí o ẹ máa ń ṣó yín sí ẹgbẹ́ kankan pé ẹ dáàdì máa wà ráǹdì máa ń ṣó yín sí ti kankan náà ẹ má bínú ẹ dá sí o ẹ máa gbẹ mẹ́rin gẹ́gẹ́ gẹ́gẹ́ àdíyẹ ráìṣù ah, ẹ sí kọ́ mú kọ́ mú kọ́ pé bẹ́ẹ̀ gbé dájú ara ah, ráìṣù ẹ gan kò òbí àpé kìíní kókó fún sọpọ dà sí i. àwọn rogo ṣáájú ológo kọlọ́hún máa ṣọ́ wa lọ́wọ́ wọn kọlọ́hún gbà wá lọ́wọ́ ẹni bí àwọn abínú ògo kọlọ́hún gbà wá lọ́wọ́ wọn. Ah, ẹ káàsán sá. ẹ ẹ káàsán. pásítọ̀ lẹ́bìrì. bẹ́ẹ̀ni. wà ní church. Ah, ok gba ṣáìdì yẹn wọlé. alright ẹ ṣe. yes yes sir. ó bẹ́tà kí n fi rírí ṣaláìrí kí n rọra gbẹnu mi dákẹ́ mi ò fẹ́ wàhálà. ìyàwó àtọmọ fi mi sílẹ̀ lọ mo wá di bàbá ń dágbé dàbí ẹlẹ́yà. kì í ṣe èmi nìkan mọ́. orí kòsíkòsí iná ni ẹ̀gbọ́n mi àkọ́kọ́ kú lé lórí. orí kòsíkòsí iná ni ẹ̀gbọ́n mi kejì dẹni tí àìsàn ẹ̀jẹ̀ ríru dè mọ́lẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọn ní ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀. tí bí mo ṣe fẹ́ máa wò náà ni tí nǹkan burúkú máa jálé nǹkan burúkú tí nǹkan burúkú ó sì máa jálé nǹkan burúkú. mo kọ̀ ẹlẹ́dàá mi kọ̀ mo máa ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ náà mo rí ọmọbìnrin kan one young lady outside tó ń tún àyíká ṣe báwo ni tọmọ yẹn ṣe jẹ́. ó ń ran màmá ẹ lọ́wọ́ ni. Ah, ó ń ran màmá ẹ lọ́wọ́ báwo. Ah, màmá ẹ gangan la gbà nílé ìjọsìn bíi láti máa tún àyíká ṣe ṣùgbọ́n ó jẹ́ ọmọ dáadáa tó fi máa ràn àlẹ́ lọ́wọ́. that's nice o ṣùgbọ́n ṣé òun ò níṣẹ́ ni. Mr. Banji já mẹ́nu kó lórí ẹ̀ ohun tó bá bá wà gan-an já sí. actually mo mọ ọmọ yẹn ni mo ṣe ń béèrè gbogbo àwọn questions yìí. Hmm. bẹ́ẹ̀ ni. irú ènìyàn wo gan-an ló mọ̀ sí. oníjọ̀gbọ̀n ni o oníjàgídíjàgan gidi. Ṣadé. bẹ́ẹ̀ ni. Banji. Hmm, pásítọ̀. o mọ Ṣadé dáadáa o but jákò lórí prayer point tí mo fún ẹ ṣé o ti ṣe àti pé kí lórí. pásítọ̀ nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyẹn gbogbo ẹ wọnú ara mo ti ṣe ọmọbìnrin náà ni mo rí nínú ìran ọgbà tí mo gbàdúrà tán so nǹkan tó ń bá fún mi nìyẹn pé ah báwo mo ṣe máa rí oníjàgídíjàgan oníjọ̀gbọ̀n lójú ìran mi. Ṣadé ìhòòhò. bẹ́ẹ̀ ni pásítọ̀ ṣe rí i first time tí mo rọmọ yìí mo nífẹ̀ẹ́ yes fine as in she's my kind of person but ìgbà tí mo wá rí i pé o ní jọ̀gbọ̀n o ní kó da nǹkan oró kó bọ́ra sí òun ni àtìgbà ilé mi ti ń sá fún o mo bẹ̀rù ẹbí. ṣáàdì ẹ Bánjí. pásítọ̀. wo jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. àmín. ní orúkọ ńlá Jésù. àmín. olúwa ọlọ́run olúwa gbàdúrà fọmọ rẹ. àmín Jésù. olúwa dì í mú. àmín èèyàn fìyà ọba tó gbé mi gíga dánú mi tọmọtọmọ. àánú àánú fàánú wà mí rí àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo àánú àánú fàánú wà mí rí bàbá àánú ni mo tọrọ lọ́jọ́ àmì gbogbo àánú o àánú àánú ni mo fẹ́ o àánú o àánú àánú ni mo tọrọ àánú ni tọrọ lọ́jọ́ ayé mi gbogbo. Bí ìyà bá pọ̀ lápọ̀jù, ó lè mú ní ṣìwàwù. Rántí mi, má gbàgbé mi níbi tí wọ́n ti gbé yan rí. Ire o ire, ire ni mo rántí mi bá mi. ọpẹ́ ni kẹ́ ẹ máa dúbà yìí o kí ẹ sì jẹ́ kí ọpẹ́ yín kó máa pọ̀ bí bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀. ẹ ṣe àlàgbà. àlàáfíà fẹ́ tó ń bọ̀ láti bò. àlàgbà ìbí bíbọ̀ òun lè lọ ni mo fẹ́ lọ para mi ṣùgbọ́n nígbà tí mo wá déwájú bí ẹ̀mí yẹn wá ní kí n wọnú ilé olúwa wá kí ló ní kẹsì para rẹ. ọlọ́wọ́ yàgò ìyá yìí pọ̀ ju ìyá yìí pọ̀ kí ló àǹfààní mi gan kí ni mò ń bumbi ilé ayé ṣe ilé ayé bumbi mò ń gbé tí mò ń gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alágbà kí ni ìwúlò mi pé mò ń gbé ilé ayé wọ́n ní ìfọ̀rọ̀ para mi kí àti àlọ́lẹ̀ ṣé ẹ mọra mo mọ dáadáa ọmọ ẹ̀gbọ́n bàbá mi ni. lílọ nípa nígbàdùn ọkà nísẹ̀gùn yáyọ̀ níjẹ̀bẹ̀ tó yáyọ̀ àkórí a mọ̀ ojúmọ́ abọ́ra jẹ́ àná ọlọ́wọ́ kẹ́ àárá àánú gbà. mo ní wá bí ọ̀lẹ́ pò ní tó nílé lọ ajégúnlẹ̀ ni mo ní ìran létí pé ọba rẹ epo bọ̀ orí epo yìí ló bá mi. ajégúnlẹ̀ ti dò. ọ̀la inú ìlú. sọ gbàgbé ni. pé kí ni. ebọ́ọ̀là ni wọ́n ní àwọ̀ àkọsẹ̀dá yé ọmọ tuntun tá a bí dàbí olé. bẹ́ẹ̀ ni mo ti gbàgbé. léè tó túmọ̀ sí pé ẹnìkankan nù wa ò gbọ́dọ̀ lọ ibì kankan kí gbogbo wa ó lè fetí gbọ́ àkọsẹ̀dá yé ọmọ tí wọ́n fẹ́ wò lágbóore lọ́la. bẹ́ẹ̀ ni àmọ́tẹ́kọ̀ yìí ló bẹ̀ mí o torí ti fún lọ́rùn ìwò tí àámọ̀lẹ́ pọ̀ ń sẹ́yìn wò kò sí a lò lọ́la. má gbàgbé mi ibi tí asínrínkù ẹ̀ tààrù kàmùkù sọ pé ọ̀rẹ́ mi kò sí nǹkan kan ó dá kankan mọ yanjú mọ yanjú iṣẹ́ rẹ jẹ tètè mọ lọ lọ́wọ́ lómi ibẹ̀ torí tẹ kò yọ bẹ́ẹ̀ ọdà ọdà ẹ wá jẹ ìsìn. má gbàgbé mi níbi tí wọ́n ti gbé yàrá rẹ̀ àwọn ń bọ̀ yìí o. ọmọlá. ẹ kú jẹ mẹ́ta. jẹ mẹ́ta. Ah, ah, ọ̀rẹ́ mi ọdún ọlá ń fọ. ó wà ó wà ọ̀rẹ́ wà ó wà èyí ti bá rí ọ̀rẹ́ mi o sì wá sọ̀rọ̀ àná ibi tó yìí. ìbúrẹ́ àmì bínú mo mọ̀ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ ọ̀dà má bínú. èmi náà wá bẹ̀ wọ́n ní mo fadá ni wáyé bí ọ mo fàjọ sí bí ọ mo fi ewé àtẹgbò bí ọ dákun wá jẹ mí lọ́la wọn náà mọ̀ pé gbogbo mọ̀lẹ́bí mi wọ́n kọ́rọ̀ ọ̀hún lé lọ́wọ́. tọ́wọ́ pé o ṣe bẹ́ẹ̀ ló ní wá bẹ́ẹ̀ ni ọwọ́ mi á díẹ̀ lọ́fà mo wá ń ṣe ìlérí mo sì ń ṣàdéhùn fún ọ báyìí sọmọ hmm, pàwọ yìí jẹ pé àná hmm, lágbára fatilẹ bá ti mọrọ làìmí lọkọ <laughs> Gàrí, èsì ọ̀rẹ́ mi. Hmm? Ọlọ́run jẹ́ pẹ́ fún wa àgbáyé ọ̀dàlẹ̀ kó lè dá aláàlẹ lọ́run táyé síbú àbú Ọlọ́run níjọba jẹ ọ̀rọ̀ náà. ẹ ṣeun ṣé wọn níwẹ̀ yẹn wò bọ́ ọlọ́mọ ogun bọ́ ọlọ́mọ ogun èmi kí baálé ẹ̀yìn ń baálé ebi ń bẹ wà lẹ́yìn mi lẹ́ni máa rí ṣe ojú ọ̀wá ní tìyín láṣẹ Èdùmàrè yóò dáa fún yín onílé yìí ò ní bàjẹ́ tọ́ adúpẹ́ o èèyàn mi òdúpẹ́ lọ́rẹ́ bàbá wo adúpẹ́ púpọ̀ o ọ̀káre o yóò mọ̀ ju ọ̀sẹ̀ o tọ́ bàbá wo ṣàlàyé kí gbogbo kálukú náà gbọ́. ẹ̀mí yín ó gùn o ẹ pẹ́ fún wa o gbogbo ilé ilé ò ní bàjẹ́ o a kú ọ̀rọ̀ ọlọ́mọ o elédùn ọba wa wò ó ọba wa dá sí tó ifá tí a dá fọmọ àwọn ọ̀kìlọ̀ àti èèwọ̀ tó wà ń bẹ̀ ifá ní kì í ṣe fún ìyá àti bàbá rẹ̀ nìkan ó ní fún gbogbo ilé ni o torí pé ìyá lè fẹ́ gbàgbé bàbá kẹ́ lè máa rán ẹ létí torí pọ́mọ tí ẹ bí ọmọ ológo ni o. Hmm ọmọ ológo lelédùn àṣẹ fún yín lágboolé yín o bí gbogbo yín ó ṣe wáá jọ tọ́jú ẹ̀ torí pé ìtúnwò ìkòròwò wọn abádìjọ wò ìdíre o ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ tí fà ń sọ yìí kò gbọ́dọ̀ wọ aṣọ pupa o aṣọ pupa kò gbọ́dọ̀ wọ ẹ̀tẹ̀ mọ́yẹ́ ẹ̀ létí dáadáa o orí ẹran wa kéré ni ó tóbi ni kò gbọ́dọ̀ jẹ́ o ìyọ́ wa jẹ́ pàtàkì jùlọ tí gbogbo yín gbọ́dọ̀ fi sẹ́nìí ọmọ yìí ò gbọ́dọ̀ wà ní ìhòòhò bí tí wò kọ́kọ́. kódà kó jẹ́ pé wọ́n fẹ́ wẹ̀ báyìí wọn ò gbọ́dọ̀ wẹ̀ níta gbangba o inú ilé ni kí wọ́n ti máa wẹ̀ o. pàápàá jùlọ tóun àti ọkọ rẹ̀ bá fẹ́ ṣe lọ́kọ-láyà nù ilé wọn gbọ́dọ̀ máa pa náà torí pé ọmọ ológo lọmọ yìí ọmọ ológo ni bí fàṣẹ ròyìn ẹ ògo rẹ̀ ògo gbogbo àgbáyé sì ni ṣùgbọ́n nínú ilé yìí lÓlódùmarè sọ kalẹ̀ sí. àdúpẹ́ ah, o àdúpẹ́ o ẹ ẹ ìpọ́lọ̀ sí kódà àtọ́kẹ́ káwá tún tó lè ríru rẹ̀ ó tún dẹ̀yìn ọgọ́rùn-ún ọdún ìdí nìyí tẹ́ fi tọ́jú ẹ̀ dáadáa o ah. a sì lè pé lẹ́yìn ni ó tún bọ́ sí lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kọ́ má tún jẹ́ bí ìwọ̀n. ibi ìlọ́lọ́wọ́ ẹ̀mí ọkùn wa tọ́ kọ́mọ̀ bàgbàgbé tọ́ bá tiẹ̀ gbàgbé torí ẹ̀ lẹ́yìn ṣe wà kẹ́yìn máa ràn lọ. àwa náà mọ̀ ọ́n rán létí. ẹ ọ wá mú mi rántí ọ̀rọ̀ àwọn àgbà tàbí ká pè hàn bàbá wọ̀nyí wọn a máa pe ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́yẹlé ẹni ẹlẹ́ni ní ràgùnfàdì ẹ àtọ̀tún àtòsí lẹ̀yẹlé fi kóre wọlé ẹwọ mi àtọ̀tún yín àtòsí yín ẹ máa fi kóre wọlé ilé wa ẹ máa fi kóre ẹ máa tọwọ́ fà wọlé ẹ máa tọwọ́ fà wọlé. ọdún o ọkàrẹ o adúpẹ́. ìjọ odi gbogbo ògbà Yorùbá sì ló pèlè ní Sọlá. Ah, ìgbà kọjú là á mọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni o eh, ọ̀rọ̀ tí òpè Fasọlẹ̀ kan eh, eh. lérí àkọsẹ̀jáyé ọmọ mi sí lóòótọ́ ni ọmọ olóko bá ń kú. ọ̀pẹ̀lẹ̀ òṣèké oníkìní ọgbọ fáwọn abádáfásí òun ni fọ sọ. pẹ̀lú òsèké oníkìní ọ̀gbọ́n fà. ìgbà ọmọ adẹ̀ni tí ọmọ áfíríkà kẹ̀bọ̀ kan ní. ìwo lọkọ olómi nínú ọ̀rọ̀. Eh, ṣé o mọ̀ bí ọmọ ni bó ti jẹ́ sọmọ pọ̀ àbúrò mi. tàbí ẹkùn kí ni ìyàtọ̀ láàrin bá àti ìwọ ló rẹ hmm. ọmọ ẹni ìwọ ló ìdílé yín yẹ ká pẹ̀lú ohun tí Ifá sọ nípa ọmọ yìí o ìdílé yín ló lórí lónìí. ọmọ tó ń wo ni ògo tó kó wáyé ní gbogbo àgbáyé lónìí kò sí ògo ọmọ náà. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún báyìí látún tó rírú ògo yẹn o. ọgọ́rùn-ún ọdún. èmi mo sọ bẹ́ẹ̀ fún ohun tí Ifá sì sọ nù. ilé wa nìkan lá máa lògo táwọn yìí lọ. ilé ògo náà lọ bọ́ sí báyìí. ọmọ àbúrò mi ni ọmọ lo gbogbo yìí lọ. ọmọ ẹ ọmọ Eh, ìdí tí mo fi ní ọwọ́ àtọ́jú ọmọ yìí dáadáa nù. Mhm. sórí gbogbo àwọn ọmọ rẹ náà inú ògo tọmọ yìí kó wáyé inú ẹ̀ ni wọ́n ti máa múlò. o hmm. gbọ́dọ̀ tọ́jú ọmọ yìí dáadáa kó dáàbò nǹkan sí gbogbo èèwọ̀ àti kìlọ̀ tí fásọ yìí pátápátá ni ọba pamọ́. lára ẹ làwọn rẹ ó ti máa mú ògo títí wọn. ọlọ́run ọlọ́run bá mi dùn tí ọ o kúkú ní sàṣetì iṣẹ́ àwọn bàbá tiẹ̀ ni àwọn bàbá tèmi lèmi náà gbé lọ́wọ́ àbí gbogbo alamọ̀ pé ifá ló lórí nílé adó ọ̀sẹ̀ yìí ló lórí nílé ogun ọ̀kárí ọ̀rẹ́ mi ọ̀dà mo yọ náà eh, hmm. o ṣeun. àníkè yìí sàdíkọ. ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn láti ọ̀bẹ̀rẹ̀ àti jẹ́lá tó pa ọ̀bẹ̀lẹ́kùn sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn sẹ́yìn ọ̀bọ̀ ní mi sùn mí kẹ́rù ọ̀bọ̀ ní mi ò ní mi sùn mí láàárọ̀ yẹn sùn èso kọ́ torí pé orí pẹ́láyé orí di kéde àyàpẹ́láyé àyàdọ́kẹrẹ àtẹlẹsẹ tẹlẹ títí ó dọ̀pá òṣòroro àwọn wọn ṣe bá fún sasangele nígbà tó lóun fẹ́ẹ́ dùn èso wọn ti wọ́n ṣe bá fún mi pàdé ẹ̀kọ́ ọ̀hún lọ́wọ́ ọ̀fọ̀ àgbọ̀ta gbogbo ẹrí òṣùwọ̀n rà yìí. bá a bá wà níbù yóò rùn kọ jáde tó bá wà níbù dúró òrùn mo fẹ́ kó o wá jẹ́ mi yóò ti tèmi bẹ́ẹ̀ ni òun lágbèké òun làlùkọ́ké bá gbé bá ké nígbà ọmọ rẹ̀ á o bá gbé bá ké nígbà ọmọ rẹ̀ á o ewé jẹ ní o lónìí á jẹ o tèmi lẹ́nu ẹ tú o. o jẹ́ rí ẹ ẹ bá pè ńlá ẹjọ́ àbí ọmọ àṣàbí mo wá fi sùn ẹ́ o àbí ọmọ àṣàbí náà ò fi ṣe kẹ̀kẹ́ fún un ó náà ò lè fi owó ò lè fi yàn tá èmi wá wò pé ṣé òun náà lágbára bọ̀ òun tó bá wá jẹ́ pé òun lágbára jù ú lọ àbí ọmọ àṣàbí ìhòòhò rẹ̀ tó náà ò lè fi yàn tá òun tó fẹ́ kó bá fi yàn tá wá wò ìrẹ́jìnà rẹ̀ kí òun owó mọ̀ rẹ̀ tá nù bẹ́ẹ̀ni ọmọ lè gbọ́dọ̀ gbọ́dọ̀ ọmọ lè gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ni. ìran tá a mú mi rí nìyí ta ni mọ́gàjì tó jẹ́ olórí ẹbí tó wà nínú ẹbí yín kan. bàbá mi nù. níbo lọ́wọ́ àbá yìí. bàbá mọ́gàjì ti kú. Hmm. Ah, bàbá ti kú tipẹ́tipẹ́ àwọn gangan náà pè ní ọba wòràwọ̀ tí mo ń wòràwọ̀ àwọn ọmọ tuntun lágboolé wa. dájúdájú gbogbo ràwọ̀ àwọn ọmọ tuntun tó ń wò yìí ó láti ń di gbogbo àwọn ọmọ ológo nínú ìdílé yín lọ́wọ́ ah! àmọ́ ṣá o ẹ ti rí àánú gbà o olúwa sì ti fún yín orí ọ̀fẹ́ rẹ̀ gbà yín ọ̀rọ̀ tí yín sì ti dà yín ọlọ́run ṣe o ọlọ́run mo dúpẹ́ o ẹ má wù mí o ọlọ́run ṣe o ẹ bá mi jẹ́ ọ̀rọ̀ tèmi náà kú tẹ ayé o ẹ dàgbọ́ dúpẹ́ o ẹ dàgbọ́ o arákùnrin ìyá bàbá tí ilẹ̀ ń jẹ ọlọ́run ṣe o àmọ́ tí ẹ bá lè gbààwẹ̀ àti àdúrà tí ẹ lè gbàdúrà dáradára olúwa ṣetán láti gbà yín nítorí pé ó sọ pé òun ṣetán láti fi àánú gba àwọn ẹlẹ́ṣẹ̀ tí ẹ bá ti lè gba àwẹ̀ tẹ́ lè gba àdúrà gidigidi olúwa ó gbà yín ọba tó gba Daniel nínú kìnìún ó gba àwọn ebéèrú mẹ́ta nínú náà lérò ó ṣe tán láti gbà yín o. ẹbí mi ò ṣe máa pa kú lóore báyìí. ẹ má ṣe mi bọ̀ ẹ má ṣe mi bọ̀ mo ní tí ẹ bá ti lè jagun àdúrà tí ẹ lè fayé yín fún Ọlọ́run tí ẹ sì lè wà nínú àwẹ̀ ní gbogbo ògbà tí ẹ sì lè fi gbogbo ọkàn yín bá Ọlọ́run rìn olúwa ṣe tán láti gbà yín ọ̀rọ̀ yín á sì dayọ̀. ààyè ṣì wà láti tọmọlúàbí ẹ ṣe owó bá wọn lò bọlá bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la o. Ah, my dear yálà sí àná ìlẹ́gbẹ̀ẹ́ kí ló dé nígbà tó lọ́njọ́ ni ó bí yẹpẹ́ lé wa dání ni. Ah, mọ́mí iṣẹ́ wa náà ni ẹ máa báńkì ó máa ń tàyàn dáhùn oh I, I understand ọlọ́run a máa bẹ ṣe a máa ṣe ń bẹ̀ ní gbogbo ìgbà pẹ̀lẹ́ díà kó má jẹ́ pé ìyàwó ẹ̀ ló wá béèrè. actually yes ṣé wàá lè. kò sí lè ṣé o sọ fún pòǹbò ni. Ehm, kò mọ̀ ní àti ò sọ̀rọ̀ because surprise lèmi fẹ́ fi ṣe fún. surprise wo ẹ̀yin ọmọ ayé ìsìn pẹ̀lú surprise rẹ̀ bá káàkiri ẹ nísìnyí o ti surprise nísìnyí o ti wá surprise ara because n sin ni o sí around yẹn wàá dẹ̀ ṣe bí ìyàwó ẹni wàá dẹ̀ ti pé mo ń bọ̀ o wàá dẹ̀ ti mọ̀ pé o ń bọ̀. gbogbo gbọgbọgbọ kò lè mọ àti fi oníbàjẹ́. màmá ẹ̀ tá làwọn. ọkọ àbúrò ẹ̀ nìyẹn. ó. ṣàmìlójú lórúkọ mi. Nice to meet you. Ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ nìyẹn. <laughs> Ah, gbogbo yín, ah, you guys are just funny in this house. Abẹ́ <laughs> inú mi dùn pé mo wáyọ̀ báyìí. Ó ní òun béèrè àbúrò ẹ̀ bọ̀, ó mọ̀ pé ti travel. Ah! Mo dágbére ni. Òun ò sọ fún pé òun ń bọ̀. Àbí ká sẹ́ni ẹ̀ fún ẹni ṣe máa jẹun. Ẹ má ṣe yọ. Irọ́ owó ń pẹ́ ń kíchìn tó bá wọ kíchìn tó máa jáde nísinsìnyí ó ti sáré ṣe oúnjẹ tán nìyẹn. ẹ sọ orúkọ yín fún mi the other time. Oh, Fikayo. Yes, Olúwa Fikayo mi. Fikayo, that's such a beautiful name. Ẹ jẹ́ kí n try number. Ó dà pé pé pé. Ah, ah, ẹ wo mọ́mì, ẹ wo ẹ jẹ́ kí mi wá máa lọ́sẹ̀. Ah, Mo rò wọ́n ní kó travel ni ẹrù rẹ̀ ń kọ́. Mo lè sẹ́yìn láti surprise yìí ni surprise báwo ni àwọn arábúlé kọ́. ṣé kí ẹ bá fẹjà yẹn ránṣẹ́. ẹ fi àwọn ọmọ yẹn ti gbàrú. àwọn ọmọ ibà yìí. bẹ́ẹ̀ wá sọ wá sọ tí wọ́n fi ṣe wọ́n ni tó bá ń bọ̀ látọjà láti sáré jà báàgì owó ẹ̀. You're under arrest from Iléwòrò police station. ọ́fíìsì àjọ ẹ ti ṣí léwọ̀ under arrest for what. ṣòro pé mi ò mọ ẹni. níbo lẹ ti mọ̀ mí mi mọ́. olùpín pọ́kẹ́tì mi ní páàkì. èmi mo mi wọ́n parọ́ mọ́ mi ni o. ọmọ tẹ́ ń fi olè lọ yìí kò mọ̀rọ̀ padé bi tó máa jalè. àná mi ò gbọ́n tí ọlọ́pàá yìí sọ nípa ìyàwó ẹ̀. Will you shut up? Uh-uh. ọ̀fọ̀n gbẹ̀wìrì mo gbogbo yín one by each mo make sure pé mo wọlé sí i lára dáadáa láti lè get gbogbo facts yìí ni mo dẹ̀ ti rí àrídájú wípé you you're not a good woman you are a bad woman ìwọ ìwọ ń jáde ìwọ ìwọ ìwọ you you're stealing from an officer of the law. àmì mo mo mo wọ ẹ o mo mo wọ ẹ o. àṣọ ah, ẹ̀gbọ́n ẹ̀yìn àbábúrò ẹ̀yẹ kọ́ tó bá on the other side, kó wá gbowó mi. Ah, ó ti travel owó ti travel tẹ̀ mọ́. ẹ ó ti lọ sábúrò. kòkò tí a ó ti lọ ọdún òyìnbó tiẹ̀ náà. yẹ tó bá ti rí lẹ́wọ̀n ó máa padà wá. ẹ ráwọn ní sẹ́ǹsì. mo mọ̀ wọ́n dáadáa and for your information ọlọ́pàá ti surround everywhere táwa yìí ah. so I better kẹtẹlẹ wa. ẹ wo ẹyin ẹ máa nìṣó kò sí station tí yóò mọ ọgá wọn ọmọ ara ẹni tí màá bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ máa lọ. kò jáde ẹyẹ jẹ́wọ́ ẹyẹ jẹ́wọ́ ẹyẹ jẹ́wọ́ hàn ọ̀rọ̀ náà wọn máa jẹ́wọ́ o. àbò ṣe kọ́kọ́ ẹ ṣe kọ́kọ́ ẹ wo ẹ máa lọ màá pè máa pè lọ́ọ̀yà. tí bá jẹ́ àyín gbàrún. odidi àná. kẹ́ńkẹ́. I'm not Yoshi. Get, get, get, get, get out. Ọlọ́run àti ọmọ mi kí lọ́mọ yín ṣe wáyé gbogbo tí. Ee kí ló dé mi ò mọ̀ kó jẹ́ ẹ̀ lóde wá ti fẹ́ jó ẹ̀sùn mi. You are under arrest. Àti mọ́mí ẹ àtàwọn tó kọ ẹ gbogbo wọn láti arrest. Ó máa bẹ́tà kó cooperate tó o bá cooperate màá fìbọn fọ́ ẹsẹ̀ dànù. Hello. Move. Ẹ bá way. gbé yìí. lọ́mọ àlè. iyún náà dáa. màámi ẹni kì í fẹ́. tó bá tiẹ̀ fi ọ tó fi gbogbo wà wòwò ilẹ̀ inú tèmi náà dùn. máa le díẹ̀ o because mi kì í láì kókò máa kọ̀ǹtù mi kókò máa kọ̀ǹtù mi lọ báyìí dúró báyìí máa ń mọ̀nà ó máa rí bákan. kò sóbìnrin tó wà nílé ọkọ tí ò ní tẹríba fọ́kọ ń mọ̀ wípé ilẹ̀ rẹ ni ó jẹ́ fún mi. má lè jẹ́ màmí mo sọ pé màá sì máa rò ṣá. ọmọ dáadáa lọmọkùnrin náà ó ṣe é rí mọ̀yàn. ẹ fọwọ́ sí mo fi gbogbo ara sí i. ó dà ọlọ́run ṣe ń tó dà. Yeah. She like Lee. Yeah, it's fine. Mommy, she like it. Ṣé ṣé eré yóò wá pọ̀jù ọmọ mi? Ah, ah. <laughs> Mọ́mí ẹ wò ó tẹ́yìn ò bá bí ìyàwó mi kò sí bí mo ṣe fẹ́ pàdé ẹ̀ láéláé. So mo láti máa fi ẹ̀mí ìmoore hàn all the time. Mọ́mí ẹ kọ́kọ́ gbà mí. Kì yẹ kí tó yà ó. Bí mo ṣe ń mú mọ̀ dúpẹ́, ìwé ìmọ̀lẹ́tọ́ lọ́wọ́. Oúnjẹ ọmọ òdìbò kò lẹ́nu. So mọ́mí, kálẹ̀ sí ibi tẹ̀sí ṣe wá wá o ẹ bá wọlé ńkọ́. o sita mọ́mì wọ́n mọ̀ tèmi ṣe ẹ ní pọ́blẹ́mù kankan kò sí wàhálà kankan fún mi o house girl tó máa bá yín dáná ó ti wà nílẹ̀ a máa bá yín fọṣọ ìfẹ́ gbálẹ̀ ní ìfẹ́ tẹ́bẹ̀ dìbò ó máa máa ṣe gbogbo ẹ̀ fún yín then driver mo ti <laughs> mi ò gbàgbé láti sọ yín fún yín ta káà ti wà fún yín náà ní ìta so driver tó máa máa gbé yín ẹ fẹ́ jáde ni o ẹ fẹ́ wọlé ni o ẹ fẹ́ lọ ra nǹkan ni o rẹ́bà ti wà nílẹ̀ náà gate man tó máa bá yín ṣí gate so ẹ ní wàhálà kankan kẹ́ẹ̀kan relax kẹ́ẹ̀ máa jẹun ọmọ olóko báyìí. ìdílé ìwà pọ̀ jù fẹ́mi nìkan báyìí. Probably Kokoji or Kokoji. I deserve it. Thank you very much, love. You're welcome. You're welcome. Àṣebórí bá pẹ́ nílẹ̀. Ìmọ̀ ń dirẹ̀ ni àtijọ́ tí mo ti ń lálàá ipe mo wà ní ọlá ah, elédùà ọlọ́run mà jẹ́ òun ọ̀hún mi. mọ́mí ẹ má sunkún ẹ má sunkún ẹ jẹun ẹ̀ka ẹ̀ ọ̀nà sùn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ wọn ọmọ mi. bórí bá pẹ́ bórí bá pẹ́ ṣe bá mi tó sọ̀rọ̀ wá dayọ̀ ó ṣe ọlọ́run tó sọ̀rọ̀ wá dire àṣẹ bórí bá pẹ́ bórí bá pẹ́ bórí bá pẹ́ nílẹ̀ yóò dire o ẹ bá mi pè ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí. ṣadé yìí o. ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà òde. ìjọ̀gbọ̀n ò ṣe é dání kan fà o. ẹ má máa tọ́ ṣadé o a. tẹ tọ́ ṣadé o ò ṣadé a wá bá gbogbo ìjà ni. Iyó iyó ní òní obìnrin bí ọkùnrin ni o obìnrin bí ọkùnrin ni o àhèhè jáde jáde jáde ẹ bá mi pé ṣàdé kí n gbọ́ ná ṣàdé yìí o. ẹ̀yin onísùúrù lọ́lọ́run ń gbé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o ohun tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ kó tó àdúrà lomi fẹ́ẹ́.